wrong. ẹ káàbọ̀ sí ìkànnì Yorùbá Gidi News. Yorùbá Gidi TV. ẹ rí gómìnà tó wọlé kókò àmọ́ yọ orúkọ wọn ò ní parí pọ̀ títí gómìnà kò lè lo parí tí Yorùbá Nation fi ó yá o. ibì kan bẹ tó o gbọdọ̀ mọ́ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá hmm, ibo nípò nǹkan dídúró. ṣùgbọ́n wàá tó bá dá òtú rẹ̀ máa sọ fún akókò ní sojú rẹ̀ àfi tá lọ́wọ́ bá pè mí lókun àfi tí máa fi méjì fún ìpè mí lókun. Yorùbá Gidi TV. kódà tó bá jẹ́ pé o ti wo fídíò àwọn èèyàn wa ọmọ Yorùbá tó ń ṣèpolongo ìdìbò Yorùbá yìí rí tẹ́lẹ̀ bóyá ó rí i níkànnì kan tàbí níbì màá rò ẹ́ láti farabalẹ̀ wo fídíò yìí nítorí pé àwọn nǹkan kan wà tó ṣeé ṣe kó o má ṣàkíyèsí tá a fẹ́ pàkíyèsí ẹ̀ sí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àkọ́kọ́ ná kíní kan ni mo fẹ́ kó o farabalẹ̀ ṣàkíyèsí nínú fídíò yìí bó o bá ṣe ń wò ó bọ̀ pẹ̀lú àwọn àlàyé ọ̀rọ̀ tó jẹyọ nú ẹ̀ ohun kan ni pé inú àwọn èèyàn wọ̀nyí ò dùn rárá àwọn ìyálọ́jà wọ̀nyí wà nínú ẹ̀dùn ọkàn tó pọ̀ ìbànújẹ́ àti pé wọ́n ń wá ojútùú sí ìṣòro tí ìjọba oníjẹgúdújẹra nàìjíríà ti kó wọn sí àní àní kan ò sí mbẹ̀ yorùbá nation ló tẹ́ wọn lọ́rùn jùlọ bí wọ́n ṣe máa rí ìgbà ni wọ́n ronú ẹ̀ kí ló yẹ kémi àti ẹ ṣe farabalẹ̀ láti wo fídíò náà láti bẹ̀rẹ̀ dé parí. lọ́wọ́ mi ṣé tówó bá wà ń ta ṣé wọn ò ní rà lọ́wọ́ mi mi ní títí láti kan ìyá yìí ti pọ̀ jù abẹ́gbò mi ni wa àwọn abiyamọ ayé abiyamọ ọ̀run gbogbo abiyamọ àti sọ̀gbọ́n abẹ́gbò mi ni wa lẹ́bi o. ọdún ọdẹṣẹ. one thousand ẹja ẹja tó ẹja tá a lè rà àfi tún ẹja yẹn wọ́n ta ọ̀rẹ́ rẹ̀ ta lọ́wọ́ one thousand lọ́wọ́ lọ́wọ́ mi yìí káwọn tó wà ní òkèèrè tó máa wò báyìí one thousand lọ́wọ́ lọ́wọ́ báyìí. mélòó eléyìí ni omi tó lọ́mọ mẹ́ta mẹ́rin fẹ́ sè máṣe afẹ́ jalè ni àbí ká lọ máa irú àwọn ọmọ wọ̀nyí báyìí tó yẹ ká mú odidi ẹja jẹun ká mú ààbọ̀ fún wọn ṣé wọn ò ní jalè wọn gbogbo àwọn ọmọ o àwọn lọ́jà kọ́ máa ṣe four one nine àwọn kọ́ máa ṣe yahoo àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé ní nàìjíríà nígbó ti kún mọ́ bẹ́ ẹ bá ṣèwádìí tẹ́ ẹ wọ̀tún wòsì ẹni tó kọ́lé yìí ńkọ́ ó ti japa ó sá kúrò ní nàìjíríà ni orílẹ̀-èdè ibòmíì ló wà nítorí pé ilé bàbá ọmọ ń bọmọ lẹ́rù kò sì wáá bọmọ lẹ́rù ṣé lọ́mọ ń sá fún nira ìnira tó pọ̀ ní nàìjíríà ó mú káwọn ọ̀dọ́ ó mú káwọn àgbàlagbà pàápàá ó sá kúrò ní nàìjíríà nítorí pé àwọn olóṣèlú wọ̀nyí àwọn òjèlú wọ̀nyí ojoojúmọ́ ni wọ́n ń bu ata sójú egbò àwọn èèyàn ojoojúmọ́ ni wọ́n máyé ṣòro ayé nira láti gbé fáwọn èèyàn àwa ń sọ pé òmìnira la fẹ́ wọ́n tún fọ́n mú ṣùgbọ́n kíní kan mo mọ̀ tó dá mi lójú tí màá sì máa tẹnu mọ́ kò ní sú wa kò ní rẹ̀ wá mímí kan ò sí tí ó mi òmìnira yorùbá mímí kan ò sí tí ó mi wọ́n lè máa gbógun wọ́n lè máa sapá tiwọn náà wọ́n lè máa dìtẹ̀ wọ́n lè máa bínú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ òmìnira yorùbá ó dájú tààrà níbi tọ́rọ̀ dé dúró iná ti jó dórí kókó ní nàìjíríà ojú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ti là kódà àwọn oníṣòwò àwọn ìyálọ́jà wọn ti fọn mú o ẹbí wọn léèrè iye tí wọ́n ń ná lórí oúnjẹ lásán ẹbí wọn léèrè iye táwọn èèyàn ná lórí ìrìn ká lọ sókè sódò ká lọ síbi iṣẹ́ lásán ẹ̀rù á èló ló ń wọlé fún wọn èló ni wọ́n ń ná ìṣẹ́ àtòṣì ó ti ń túbọ̀ rẹ́sẹ̀ walẹ̀ dáadáa ní nàìjíríà lójoojúmọ́ ipò nǹkan yìí ti sú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń gbé nàìjíríà àwọn ọmọ yorùbá ní ó tó gẹ́ ọmọléfì ẹ̀já relé wa. mo lé èèyàn tó jẹ́ ọlọ́pàá mo béèrè lọ́wọ́ ẹ̀ lánàá mo yìí jẹ́ ti gbọ́ kí ló ń ṣẹlẹ̀ náà ìjẹ́ gbọ́ nípa ọ̀rọ̀ declaration tí àwa Yorùbá nation tá a ṣe yìí wọn àwọn gbọ́ wọ́n ní kí ni preparation yín lórí ẹ̀ ṣé ẹ ti múra láti máa lọ yìnbọn láti máa lọ fún àwọn èèyàn ó ní ó ní ní ọ́fíìsì àwọn náà bá wọn sọ̀rọ̀ pé kọ́ lọ fún anybody ọ̀dọ̀ nípa àwọn lọ bá ẹnikẹ́ni jà ẹ̀yin yìí náà lẹ tún bọ́ sórí íńtánẹ́ẹ̀tì lẹ́nìí lẹ́nìí bọ́dẹ̀ ẹ̀dẹ́ lálẹ́ àná ni lẹ́ni ẹ̀ ẹ̀yin fọlọ́ ṣé Buhari á wá pe gbogbo ọ̀rọ̀ Yorùbá a pè wọ́n ní terrorist àdáná fẹ́ gbàdú lọ́wọ́ o ṣé kò sí inú signatory ṣé n tá à ń ṣe yìí ni ṣé nǹkan tó ń lòdì sófin ni ṣé bàbá gbẹ̀bọ ni tábà ní ó fọ́ọ̀mù interim government a máa fọ́ọ̀mù ẹ̀ ẹ̀yin tí ò bá dùn mọ́nú ẹ̀ tó bọ́ síta ojoojúmọ́ ló kún fún àwọn kan ṣépè èmi ò nífẹ̀ẹ́ ọ̀ ṣépè yìí tá a bá ń sọ nígbà míì yóò dàbí àsọrígè bá a bá ń sọ nígbà míì yóò dàbí pé à ń halẹ̀ máwọn èèyàn ṣùgbọ́n nígbàkigbà tí ẹ bá gbọ́ ìsọfúnni èyíkéyìí nípa ọ̀rọ̀ ààbò ẹ má máa fojú kéré ẹ o àwọn ìjọba lè máa fojú kéré ẹ̀ ń tiwọn torí níjò ní tíjọba ilẹ̀ gẹ̀ẹ́sì ilẹ̀ amẹ́ríkà àtàwọn orílẹ̀-èdè míì tí wọ́n ń pariwo wípé àwọn ti kẹ́fín pé àwọn karambani agbébọn fúlàní wọ̀nyí àtàwọn boko haram bokoboko pé wọ́n ti wà káàkiri àwọn ìlú wa wọ́n sì ṣetán láti ṣọṣẹ́ ń ṣe ní ìjọba nàìjíríà ń sọ nǹkan mi ẹ farabalẹ̀ gbọ́ mi eléyìí tí wọ́n mú wá yìí Simeon Ekpa sọ nǹkan kan eléyìí tó sọ ó ṣeé ṣe kí ìwọ ti gbọ́ ìwọ dẹ̀ lè má ti gbọ́ eléyìí tó sọ òun náà ni wípé ẹ̀ ń bá wà lẹ́kọ̀ọ́ ní dìsẹ́mbà yìí kó múra o bẹ́ẹ̀ sì rèé Ìbà eh, Gani Adams ó sọ̀rọ̀ kan lẹ́nu àìpẹ́ yìí ó lọ Yorùbá ò ní gbà kí wọ́n sọ ilẹ̀ yorùbá di abuja, kí wọ́n sọ ilẹ̀ yorùbá di òkè ọya lọ́hùn níbi ẹgbẹ́ ń para wọn bí ń pajá bọ̀gán tí wọ́n ń ju bọ́ǹbù lójoojúmọ́ ṣé àmọ̀ pé bọ́ǹbù ni wọ́n lò ṣá ẹnìkan ò lè gbàgbé yáyà bọ́ǹbù bọ́ǹbù tí wọ́n eh, bọ́ǹbù eléyìí tí wọ́n jù eh, tí wọ́n yìn àdó olóró ní ìyáyà làbújá àti láwọn apá abòmíì tó mú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ àwọn ibi tí wọ́n máa ń wò láti ṣèkọlù sí ni àwọn bíi ibi ìjọsìn àwọn ibi tí wọ́n ń gbọ́kọ̀ pamọ́ tí wọ́n ń gbọ́kọ̀ sí ìyẹn ibùdókọ̀ motor park àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti fi dẹ́mi àwọn èèyàn légbodò torí pé àwọn ẹ̀yà mọ̀jẹ̀mọ̀jẹ̀ gbáàlẹ̀ ìyá àwọn ará bíi ìkà nísìnyí gbénu wọn ibi ń gbénu wọn ibi ó ń gbé inú wọn àwa là gbà fún wọn so ẹ jẹ́ kí gbogbo ọ ṣọ́ra gan-an ni gẹ́gẹ́ bí ọkùnrin yìí ṣe tọ́ka sí àwọn apá ibi tí a ní láti ṣọ́ra. òde tí ò bá pọn dandan má wulẹ̀ lọ travel tí ò pọn dandan lásìkò yìí ìrìn àjò tí ò pọn dandan má wulẹ̀ rìn lásìkò tá a wà yìí ìyẹn ni kókó fún àsìkò yìí. According to Intel, they may start attacking the people in the, in following places from the 15th, between the 15th and the 19th of December. Hmm. This attack may come even earlier than that. So if you are in the following place, you must be very, very vigilant starting from December 1st. Lagos, Lagos State from Intel has large number of the Fulani side Lagos. And the place targeted at will start from Baga. Is it Baga? Be, uh, Baga. Ojodu Baga. Is it Baga in Lagos? A place called Baga in Lagos is being targeted and everybody staying in Baga, Lagos, must be very, very vigilant hmm. and watchful from the 15th. A beggar from the 15th of December. Very, very important. The second place that from our intel is that the Lagos people, most of the military in Lagos are foreigners. The Nigeria do not have military personnel enough military personnel again, and they are now pumping pumping in those uh, uh, uh jihadists from uh, other countries, and they are giving them military uniforms. So most of the military men you see in Lagos today are no longer Nigeria military men. So, and then of course, you are going to be advised not to go out in the night wherever uh, you know wherever you go make sure that six o'clock latest seven o'clock you are already back to your place so if the attack is coming you know that you are in your home where the attack come the another place where the targeted in Ogun State Ogun State in a place called Agoweremo Agoweremo in Ogun State has been surrounded Agoweremo in Ogun State is where the Ogun State University is. Agowoye. We are calling on Oduduwas. Of course, this we have done, uh, you know, we have, we have briefed uh, our uh, our Oduduwas because we share intels. We share, uh, you know, one of the things we do is to share intel. So we share security, uh, uh, you know, issues like this with them. So, but now it is very imperative that we announce this publicly. Uh, the Ogun State University in Agoweremo has been surrounded by the and they are planning to any moment from now. We also have intel that Ogereremo in Ogun State, okay, a place called Ogereremo in Ogun State, has been surrounded by the Fulani, heavily armed, and may start any moment from now. If you are in Ogun State in a place called Ogereremo, you have to be very vigilant from now. We are calling on the Oduduwa people to go into action to go to these places they have been surrounded. All of you remember that last time before, previously, I used to make this, uh, you know, similar announcement uh, in the past before even the formation of Amoteco. It was most it was because of most of the test report we gave to Duduwas that led uh, led to the formation of Amoteco because most of the things we said in those times actually was true. So they went to the forest, they saw themselves, and they set up the Amotekon. And all of you see how uh, the whole thing happened and uh, how it went. So now it is time again to start what we know how to do best. So in that Ogereremo in Ogun State, it has been surrounded by the heavily armed Fulani. Hmm. Another place in Ilesha, Ilesha, Ilesha. Remo in Ogun State, Lesharemo in Ogun State has been surrounded by this part. I don't know what the, I don't know what is going on in Ogun State. I think the target is Lagos. I don't know what is in Ogun State. Why is it that everything is in Ogun State? Ogun State have a presence of heavily, heavily armed hmm. uh, um, um, uh, Fulani, and I do not know what is in Ogun State. Is there something they are not telling us? Ogun State, does it, does, do they have some kind of mineral, something that we don't know? Because you know, where they normally uh, go is all, are they attack, uh, you know, is it like they're from there, you know, attack Lagos? I don't know, but this is the intel we have, very, very reliable intel. We're not joking, like you all know, we don't just come to, to say nonsense. So do the work and go into these places I mentioned today, and uh, if they can, they, have, they must go there, you know, well armed, because they, these people are very, very armed. Another place that people must know is coming very soon is a place called Ikeneremo in Ogun State. Ikeneremo. This Ikeneremo in Ogun State is the Awolowo, Awolowo village. Awolowo village has been surrounded and the attack in this Awolowo village will start happening any moment from now. We must make sure that we are our brother's keeper and that's what we are doing. The uh, another uh, area that has been surrounded by this particular uh, J4 J4 in Ogun State, J4 in Ogun State, when you are going to Ondo, in that uh, particular forest, J4 in Ogun State has been surrounded by heavily armed Fulani every moment from now, any moment from now. Our intel suggests that the 15th of December. So we do not know. Of course, when we make this announcement, those that uh, are communicating with them may you know, like them to change their tactics and plan. So it is important we made this public. There is also a heavily armed group of Fulani Ore in Ore, Ore, you know, a place called Ore. Ore, I think Ore is the, the Benin uh, Lagos uh, Expressway, hmm. uh, you know, going down to Benin. Those areas have now, in the last two weeks, uh, there has been the influence of a lot of uh, Fulani, and probably so those of you uh, plying that road, may take a very precaution on this from December 15. We also have uh, a very powerful another. tó yẹ ọmọdé pẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ọmọdé pẹ́ làgbà lákọlábo nílẹ̀ yìí gbogbo ọmọ Oòduà ẹja ronú ogo tó pẹ́. ẹ wo bí táwa ti ń bọ̀ ẹ wo bí tá a gbé wá ibo wa làwa lọ ẹja ṣàtúnṣe kó tó pẹ́. ọmọdé pẹ́ làgbà làǹkọ́ lábò nílé yìí gbogbo ọmọ ojú wa